Ní ti, ní ti, ní ti, ní ti means about. Ní ti means about. Ní ti ọ̀rọ̀ tá ń sọ lọ. Ní ti ọ̀rọ̀ tá ń sọ lọ.